الشيطان الرجيم إلا تنصروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضرون شيئا والله على كل شيء قدير إلا تنصره فقد نصره الله وقد نصره الله إذ أخرجه الذين كفروا ثانية إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم ترونها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي الدنيا والله عزيز حكيم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 السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله ọbàtí àkóhùn nípa àánú ẹ̀ tó ní kéèmì àtẹ̀yẹ máa bẹ níjú òkú ní abẹ alọ́rùn tààrà àlùbáríkà tó pọ̀ ọlọ́run kó dá sójú sí wa nìyí. Ẹ̀sán gbàgbà bá dá sí ẹni gbogbo èyí àti ìgbèrú báyìí ní ọjọ́ ìyàtọ̀ sí ẹni kankan ní wa. Dáadáa yìí tí ọlọ́run ti ṣe ní kájú wa, àbẹ̀ẹ́ tí wọ́n lè gbọ́ àti wọ́n àti wọ́n lè. Àlékún dáadáa ọlọ́run ti ṣe ní ìkọ̀ọ̀kan nínú àlékún dáadáa ní abala ìlú dáadáa ẹni yóò rí pé káàrí ẹ̀kan tó ń gbé ìkó di méjì àti mẹ́ta. Ilé ìrẹ́lẹ́ méjì ìlú lábẹ́lẹ́ lọ́wọ́ ní orúkọ ìlú. Bí a ṣe àwọn mẹ́rọ̀rùn ṣe lẹ́kẹ̀ẹ́ lórí ìgbọ́ òkè tó ń kọ́ pèlè Terminal disease, or asthma disease, or report, report on a long. Thousand accounts in your design, cloud million, only the year of which is zero, is always like a diagram. There you will do someone in diagram. Nine. Ṣùgbọ́n èdè ìdájọ́ ìgbà nípa dáadáa òun ni ẹ̀yìn orílẹ̀ fún nínú ìgbìmọ̀ ọba. Ẹ̀yìn orílẹ̀ fún nínú ìgbàgbọ́. Ẹ̀yìn orílẹ̀ fún nínú ìmú àṣẹ ọlọ́ọ̀bá jẹ. Lẹ́yìn ìgbìmọ̀ lẹ́yìn ìgbìmọ̀ ọlọ́ọ̀bá máa. Yẹ́rí àti ìṣẹ́ láwọn ìgbà Sọ́ọ̀lọ́ọ̀bù àríwá àríwá láti sọ wípé lẹ́yìn ìgbìmọ̀ òbí ìkọ́yọ̀ nípa tí ọjọ́ ìlú ti ẹni ọlọ́run bá gbé ìlú dáadáa ìṣe tí ó ti gbé ìtọ̀ ọ̀hún ju pé ó ti ní àpẹẹrẹ ọlọ́run ló ṣe ìlú àti ẹni ní ẹni tí ẹ̀sìn yóò yí wọ́n ti wá ẹgbẹ́ ìlú tó ìlú sáà sí àwọn ọ̀rẹ́ ìlú lọ́wọ́ ìjọba sọ́kùnrin àti ìpínlẹ̀ wípé láàárẹ̀ ọ̀sọ̀rọ̀ ní ìgbẹ́rí. Ìpínlẹ̀ ọ̀rẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ nínú àwọn àmì láàbí wọn ní olùdílé ti fi pé pápá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn bá mú ẹ̀rí wá ìdí rẹ̀ lẹ́lẹ̀ من رسولنا النبي محمد صلى الله عليه وسلم عبارة إلى العافية قال جبر مني الله يا مسلم إذا قال لي أتم سلامتي لي جئت بنفسك إذا قال لي شلون جئت بنفسك وعلي لي بزيت ní ọmọ náà ṣe ní nàmá. فلا تغضبن عنه حتى يقولوا في حديث غيره إنه إذا مثله إن الله يجمع الناس في يوم قل أتيت الحياة من بني حاكم صار النساء بشر الذين يأتون من عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من المؤمنين فيبتغون عندهم العزة فإن لكم عزة لله جميعا وقد نزل عليكم في الكتاب عن إذا بنيتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا يقعدوا معهم حتى يقولوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله يعلم المنافقين والكافرين في جهنم جميعا كم láti wọ́n pàtó sí ṣùgbọ́n fọ́ láyà wọn tàbí sí ìṣòro èyí pẹ̀lú ẹgbẹ́ máa ń jẹ́ lára sí ìwé ìlú ìṣòro létí ó fẹ́kọ̀ọ́ láti ìbẹ̀rẹ̀ láti ìlú sàínà èyí ìlú sínà láti ìlú bàbá rẹ̀ tàbí ìlú ọdún yìí 你把我的歌听完，都唱完，心里有几分一人爱看。的天边，因为了你，为了你，为了你，人了你，为了你，为了你，为你，为了你，为了你，你，为了你，为了你，你，为了你，为了你，你，为了你，为了你，你， the battle the law the consume their wealth with falsehood. wọ́n sì ti máa ń ṣe rí àwọn èèyàn kó ní ọ̀nà ọ̀nà tí wọ́n tẹ̀lé. Àgbẹ̀bí ìgbà ọ̀rẹ́ súnmọ́ àwọn tí wọ́n kó jọ kí ni wọ́n kó jọ wúwà àti sàdára yóò kàtò náà. Ẹgbẹ́ wọ́n ṣá àyẹ́ ìṣòkẹ́lẹ́gbẹ́ owó ojú láàrín láyé lè fi yóò ti náà ṣe ti ìlú ọba lọ fẹ́ lọ àtẹ́lẹ̀ àti láyé ìkọjá. Ṣẹ́ni ọlọ́wà ní àwọn tí wọ́n tó lọ sọ. Ọjọ́ ìlú ní lẹ́rìí ìpàdé ìlú àwọn ọmọ ìlú náà Àwọn tó ṣe pé oríṣẹ́ rẹ̀ ẹni tó mọ́rọ̀ ṣe tó bá ṣe á bí ọ. Àwọn tó wà tó jẹ́ ní pé ó yẹ kó ṣe tó bá ṣe náà lọ́pọ̀ ojú láì fún oòrùn. Àwọn tó mẹ́fẹ́ tó bá mú. Àwọn tó bá mẹ́rin àti ilé ìpínlẹ̀ ìpínlẹ̀ sọ́pọ̀ lẹ́dá láti ní owó ló sì lára láàrín àwọn ìdílé ó ń tẹ́lẹ̀ ọ̀rẹ́ ìpínlẹ̀ ṣe ẹgbẹ́ ìpínlẹ̀ àwọn tó gbọ́mọ̀ nígbà àwọn tó gbọ́mọ̀ wọ́n béèrè nínú ìlú ìmájí ìyàwó àtàwọn ọmọ nìpapọ̀ wọ́n béèrè obìnrin tó kọ́ ọ́nà ọmọ ẹgbẹ́ náà ẹ̀kú ìrẹ́lẹ́ tàbí ìmákọ̀ọ̀nà fún tó tó kù ìmọ̀ ní ọmọ ẹgbẹ́ náà obìnrin yẹn ní mo bá nà ojúṣe rẹ̀ ló lọ máa náwó ṣe lórí tó bá ṣe wọ́n béèrè lọ́rẹ̀ tó bá ló ṣe lọ́kọ́ ọkùnrin ìgbésẹ̀ àwọn ṣẹ́ṣẹ́ tó yẹ tó ṣe láti gbé ìpọ̀lú ní àwọn aláìsí pọ̀ bẹ́ẹ̀ ó yẹ tó jẹ́ ìjẹ́ ìwọ̀n ní àwọn kan bẹ láwọn ìṣẹ́ tó jẹ́ tó bẹ̀ pátá yóò ti kú ìyàwó ìgbàgbé ilẹ̀ àwọn ìjọba náà wà á lè ní ìyóò jẹ́ ìyàwó

èyí tẹ́ ń ṣe yẹn ó túmọ̀ sí pé ní ọ̀pọ̀ tó jẹ́ ẹ̀yẹ tó ṣe ọ̀pọ̀ tó jẹ́ owó sí Díẹ̀ díẹ̀ rẹ̀ sí ní máa yí padà. Báwọn àwọn wà ní ìjọba tí ó tí ó bá dàbí tí wọ́n fi lára ẹgbẹ́ tàbí gbogbo ẹ̀yìn ìjà àbúrẹ́ ìgbọ́nà ìjọ́sílẹ̀. Àdájú wípé ẹgbẹ́ ẹgbẹ́ máa pèrè mú àwọn ẹ̀yìn láti mú kí yóò ṣiṣẹ́ rẹ̀ mú. Ṣèpá àwọn àtìlì tó ń pè kò jẹ́ òṣìṣẹ́ ẹ̀yìn máa pèrè mú náà ẹ̀ẹ́dẹ̀ bàbá ìpínlẹ̀ ọ̀rọ̀ ó kò jẹ́ ìpínlẹ̀ wà á bí àbáyé ló máa ṣiṣẹ́ pé káwọn ọmọ ọmọ mọ́síláṣí ó kù jẹ́ nínú ìmáàmù wa wọlé láyé ìlú ìgbàlára láyé ìgbàlára lọ́wọ́ ìgbàlára tó wọ́n ti ń sọ yẹ ó ti fi kú wà lánàá. Táwọn ìbá lọ́wọ́ tí ó pè ní ọ̀jẹ̀ níta àwọn ẹbí tó kù sí ìlú sọ. Ẹnu pẹ́lú àti ìsọ̀yẹ̀ ló bẹ̀rẹ̀ ẹ̀mí

Ìyá àpẹẹrẹ ọjà ẹ̀rọ òṣìṣẹ́ pé ẹ̀dá ń fi ó kú orí dáa. Ó láyé ọ̀pọ̀ ní ayọ̀ ní ayọ̀. Ẹgbà ẹgbùn ní oúnjẹ ọ̀pọ̀ òníjà ìjọba tó ń pè. Tọ́lọ́mọ̀ ọ̀dá ní ọ̀pọ̀ ní ìjìlá ní ilẹ̀. Ìrẹ̀lẹ̀ lọ́nà fọ́ọ̀rọ̀ ìgbésùn. Wọ́n láyé ti kú náà ó fi tàbí ilẹ̀. Ọba ṣe kú Àwọn òfin àwọn ẹ̀rù ní bí wọ́n rùbá àtàwà àdìfà àwọn àpá àṣẹ́ ìṣẹ̀lú ìpá. Ó ń jẹ́ ìjẹ̀ àwọn ìlú ìpàdé.

ọlọ́run ìjọba náà fún ní àjẹ́ àwọn náà wá lọ wá oríṣiríṣi ọ̀nà ká lè ní lórí ti wọn nípa mú sí gbọ́nà ìjọba àpapọ̀ àìyẹ súnmọ́ náà ìtọ̀bí lágùn ìgbọ́nà ẹ mọ̀ tẹ̀lé ojúmọ́nà àwọn tó ti gba wá àyíṣáájú ní àwọn ìjọba ìṣáájú ní ìṣẹ̀lẹ̀ tẹ̀lé Àlẹ́bí ẹni ẹjẹ́ lápò sí inú ìwò àjírí sí ẹ̀rànkú bẹ̀. Wọ́n lè lọ́wọ́ nínú ẹgbẹ̀ ìlànà ìgbàmù ní Àwọn ìgbà tí pé àwọn olùkọ́ ayé káwọn tẹ̀lé káwọn ti sọ pé àwọn káwọn tẹ̀lé àmì. Ó ó dẹ̀ náà bá lè níbi náà. Kí ló ti àwọn bí? Àdájọ́ yìí ti wà nínú ọ̀pẹ́ iṣẹ́ tí láti ọ̀rọ̀ ti lẹ̀ sí àwọn ẹgbẹ́ ṣe. Ìkú wa náà ti ṣe náà. Ìkú wa náà ti káwọn ọlọ́run ni wọ́n kéèkì gbogbo tí wọ́n ní ìjọ alọ́nà aláàrẹ̀ta káàkiri òkú látà obìnrin tó ń tọ́ iṣẹ́ wá ẹnu ọ̀sẹ̀ ìṣẹ́ ìlú àti tí ìgbé ní ti wá wà ní ìṣẹ́ ìlú ọ̀sẹ̀ ìṣẹ́ ìlú lọ́mọ́sọ̀rọ̀ nínú ọdún tó bọ́lọ̀ ní ìjọ mẹ́ta ti tó dé òkú. Ẹgbẹ́ àwọn tó tẹ̀lé ẹ̀kọ́ ti ọjọ́ ti mú dá ní òru. Ẹgbẹ́ àti ọdún tó àwọn pípọ̀ tí wọ́n máa gbèrè lọ ọṣẹ nìkan ní òru. Ẹgbẹ́ àgbèrè wa tó lórí ẹ̀rọ ayé. Ṣẹ́kún àwọn àkàkí ẹ̀. Ìlọ́jà ìṣòro. Ó ní ìwọ̀n mọ́ orí. Ẹgbẹ́ mo ní ìlànà tí kò ti ṣe ìrìn pela qual o mínimo é disponível. Vitamin é que a pessoa vai fazer uma pergunta. Então, a palavra de América é toda a nossa grande Wọ́n sọ sí àwọn tó ní ilé iṣẹ́ ọlọ́run ilẹ̀ wá ṣe àwọn ìdíje ìjọba ń bọ̀ ọdún sàmọ́. Àwọn àríwá ìjọba ìjọba ìyá ọlọ́rẹ̀ bí i ààrẹ náà يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا وآمنوا بالله ورسوله يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. Ìrìnlẹ́ta tó sọ̀rọ̀ àwọn ọ̀gá àwọn ẹ̀ṣẹ̀ á lè ní ìdí aláàbò àwọn ọ̀gá ilẹ̀ ní ìṣẹ̀lẹ̀ láti ẹ̀jú ìgbìmọ̀ ìgbìmọ̀ pẹ̀lú àbùdó ẹ̀ṣẹ̀ ní wà ní dáwà ìgbìmọ̀ ọlọ́pàá ẹ̀yìn nígbà tó di áńlù ìlà ẹgbẹ̀rún ọ̀fẹ́ ní ẹgbẹ̀rún òjò ọlọ́pàá òṣèlú ìṣẹ́ والكتاب الذي أنزل على رسوله أبدا وأبدا لكل شيء من والإثبات الذي أنزل من قبل فالإثبات يعلم ومن يأكل بالله إلا يجعل الله وملائكته يأكل ليس عليه وكتبه أمر في عليه ورسله أمر الجزيرة واليوم الآخر تجوع فيه فقد ضمن لنا العقيدة في الشمالية التي في الذين آمنوكم فكفروكم وآمنوكم وكفروكم وزكاهم فسقا نذرا الله يغفر لهم ولا يهديهم سبيلا الذين آمنوا وكفروا ثم قالوا بين وجههم ثم آمنوا بين وجههم ثم قالوا فقد جئتم الزاني إسراء مواليكم كفر ما يتقى لم يكن الله ليكفر الله يسعد الإجماع ولا ليهديه خير إلا رب العالمين ولا ليهديهم ضلالا إلا طريق جهنم. بشر المنافقين بأن لهم عذابا أليما وليروا يتبعوا الدنيا يروي أن لهم عذابا أليما الذين يتخذون بكارهم إلى أولياء yàtọ̀ ìgbóhùn ẹ̀rí káàbù ní mọ́mọ́ aláìgbàgbọ́ àwọn ènìyàn lọ́rẹ̀ ẹ̀rẹ̀ ìlú nìlú yìí ẹ̀ tó àwọn onígbàgbọ́ ìlú láì gbẹ́gbàgbọ́ ìlú àìmọ́ lọ. Ìgbà tí wọ́n wá sára lọ́dọ̀ wọn إن العزة لله جميعا ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يستطيعون وقد نزل عليكم في الكتاب فإذا سمعتم آيات الله يكفر بها فحقا Nípa ayá àwọn ọmọ ìgbèdè wọn wọ́n ṣàìgbàgbọ́ pa ẹ̀yí kẹ́lù bí a kò bí máa ń máa ń lọ́ọ̀ọ́ ìṣàwẹ́rẹ̀ wa ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ فلا يرهم حتى يقولوا في حديث على عقبة مرة يومين قل لا الله بجريان نكان إلى الأمم إذا مثله وقل لهم سلام إلا المكبر ولا يحب سوقا لنا في أنفسنا فصلي عن المسجد وإنك عند سماع الصلاة شريك لقائمه فانتبه قل وسمعك جل صوشا عن سماع الصلاة àtọ́wọ́kẹ́ ìbáàmì gẹ́gẹ́ bó ṣe fún oṣù àmàrin náà a ń mú pèpè ní níbi ìgbàmbá rẹ̀ láti ìfọ̀kúsọ náà ní ẹgbẹ́ oṣù ìgbìmọ̀ ní ìgbàmbá púpọ̀ wàyí mẹ́ta tó tẹ́lẹ̀ rẹ̀ nígbà sàmárì ìgbọ̀n náà tó sọ̀rọ̀ sọ̀rọ̀ bá ní ẹ̀dùn náà pàtàkì Ṣé ojú ènìyàn ní ìpàdà? Ojú ènìyàn ní ìpàdà. Ojú ọmọ alábàá àwọn àwọn ọmọ ìgbòrò ẹgbẹ́ ìgbòrò èèyàn tí ó bá lábàá lè gbòrò ẹgbẹ́ ìgbòrò. Oṣù wá ní ọ̀rùn tó yá wà bàbá rẹ̀ ti bèèrè sí ìsọ̀. Ó yẹ pé káàkiri òṣù lọ́sùn ìlú. Lọ́nà òun ìlú ti fi قالوا إن سأل المؤمن من الأمر الإسلامية والصحابة قول كثيرين عن المنافق في أسلامها منافق هناك كثيرين يصعب من إطلاق ويراه بالمسلمين ذلك أكثر من الناس يعتقد بجناح الدين والإسلام الذين يتوفون بهم حقيقة من الفصل بدون تنازل ويكون سنويا يوم الله يطلقوا إلى

sí èrò ìwọ́nì jù nínú ìgbàlódé. Nínú pàtó mọ̀ ọmọ nílé rẹ̀ pàtó bí ìlú tó lè rẹ̀ pa áàbò ọ̀rọ̀ yẹn dára tí yóò mú ọlọ́run ti bàbá láti fi sọ. Lọ́wọ́ ti wá lẹ́kọ̀ọ́ mi. Ìnàdá ti di lẹ́yìn ìwé ìgbìmọ̀ àbòrò ìgbọ́yọ́ nípa sí ìwé ìgbìmọ̀ ẹ̀rọ bá ṣe ìgbà náà yóò fún ní àtọ̀yẹ̀sì àìsàkọ̀ ní ẹ̀sìn kan nínú bí sáàmì wọn máa àwọn ọ̀nà ti kì í. Wàláyà ọdún iná ìlà kọ̀lé ìlà. Ó ní gbọ́dọ̀ ayé àti kékeré náà. Ọlọ́run sàrà ní ayé àtúrọ̀lá máa ń fi ìlẹ̀. Tó sọ́rọ̀ bá kọ́ ọmọ sọ wípé àwọn kàṣọ́ ìdíje nínú bàbá rẹ̀ sí ìbúlù náà wà wá àwọn ọ̀gá kan. يجعلن أصابعهم في أعدادهم من الصواعق أثر النور والله محيط بفضله يكاد البرق يخطف أبصارهم كلما أرى لهم الشوفي وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بصحيح وأبصارهم إن الله على كل شيء سبحان الله. أرى النبي يقول ẹ̀wọ̀n ní sọ yé yẹ nígbà tó tó bá tún sàté sí ẹ̀ sí mọ́ ẹ̀rọ tó lẹ́ jùlọ táwọn lọ ní ìpínlẹ̀ ní ọlọ́wọ́ yóò máa fi àwọn àtàyè ti lọ sí ẹni ọ̀nà ìlú. Kìí ẹ̀ sí ègbò ẹ̀ tó wọ́n kọ ìlú náà náà láì sí. Bẹ́ẹ̀ ni tí bàbá ó ti wá sí ìjọ láì fà ọwọ́ àmọ́lẹ̀ ń bẹ̀ tó kò ní ẹ̀rọ tó wá tún ti lọ. Yẹ́n tó bá wọ́n yé mọ́ ojú ẹ̀yìn bí iṣẹ́ ìyókè wà ìdí rẹ̀ ló bẹ̀rẹ̀ àbẹ̀ tó kú lọ́nà bí àtàlù àtàlù lè bá wù yá tókù láti sọ̀rọ̀ mọ́. Ìmọ̀lẹ̀ ẹgbẹ́ ní ìdí ìrànlọ́ lọ kó ìlànà àjọ àlàmú wọ́n ṣàwùjí lábẹ́ láti fi máa ṣe ń bí ìtú ìwẹ̀ wà ìdá áfúrámà àlé kọ́ọ̀mù. Ó kò bá ní ìdí ìdí ìdí ìdí ìdí ìdí يخالفون الله والمخالفون وإذا قاموا إلى الصلاة قاموا كتابا يرائون الناس ولا يسلمون الله إلا قليلا. Ìpàdé ìrìn àwọn ọ̀rọ̀ àti ìyá àwọn ọ̀bẹ̀ lọ́wọ́ sàmà. Ìgbẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ Wọ́n Àwọn nígbà ó lóòrùn lọ́wọ́ ìwọ̀n ayára ìpínṣà àwọn ará ìdíje, lọ́wọ́ ìdíje ó ti gbogbo ìrìnlẹ̀ ìṣòro. ìpínlẹ̀ ṣe wá tó mú ní ní ìlú wọ́n wà ní ẹ̀dá ìrìnjìnlẹ̀. Ẹ́ máa mọ̀ bá ilé náà kò ní ìjẹ́kọ̀ ọ̀jẹ̀ kan tàbí ní wọ́n tó lè ní pé láyà sí léèdè wọ́n sì ìjẹta aláàbò ní ìjàmì ní ìjẹta ní ìyẹn wọ́n ń lọ ẹ̀kọ́ ń jẹta lórí lọ́wọ́ káàdì láti rí wọ́n mọ̀ àtàkùn ọmọ ìyá ìlú káàdì ẹlọ sí ìsàlẹ̀ ní ìlú látàwọn ọ̀pọ̀ ẹ̀rẹ́ ẹ̀rọ pàtàkì Kí ló bẹ̀rẹ̀ sí wọn? Èlé ìyá ìdájẹ́ ìrẹ́lẹ̀ ìwọlé. Náwà ti kéré mọ́lẹ̀ kí ló bẹ̀rẹ̀ sí ọlẹ́ àárín àwọn àti ní ilé ẹ̀. Sọ àbára mẹ́tí lọ́wọ́ ní kó wù tó kọ́ mọ̀ bí ìjẹ́ lọ́dọ̀ ìgbàkùnrin lọ́dọ̀ ìlú lájọ́lá ọ̀pọ̀ àwọn obìnrin tó ń ṣẹlẹ̀ ní àtàkùn wọn ní ojú ojú lábẹ́lẹ̀ ìsáàbù ọjọ́ máa na ojú láti ìgbà òjò lẹ́yìn lẹ́yìn ọkùnrin ìgbà tó lóun ìgbà ni wọ́n ti pàṣẹ ẹ̀gbẹ́ ní ẹ̀fẹ́ ní ọjọ́ ẹ̀dá tí ló bẹ̀rẹ̀ náà ló lẹ́yìn ọ̀gá àwọn ọ̀gá àwọn ìgbà tó lóun ìgbà àmọ́ ọ̀rọ̀ àdìjọ́ àti kí á kàn tó kéré ní ọjà orí òkè ní. Ìlàábù ń ṣìdájú Lọ́la àjẹ́lẹ̀ fún fún bá ẹgbẹ́ tí a ń gbọ́wọ́ tí ò bá mọ́ wà nìjẹ́ náà mẹ́rin ọmọ rẹ̀. Tí wọ́n bá mọ́ sí ìgbà ọmọ fún ilé ìṣẹ́lẹ̀ ọjọ́ àti ìlú sí ìlú wọ́wọ́ wà lọ́wọ́. Ìyàfẹ́ Mùsùlùmí, àwọn àjíjìnà ìlú ìṣọ́lá. Ìgbà àwọn ìwọ̀n mú ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ àwọn ọmọ ìgbẹ̀ta ìgbìyànjú. Àwọn àdá ní ló ṣe àwọn àpapọ̀ ọjọ́ òun pẹ̀lú ìgbà ní ìgbàgbà ó ti kú máa lè ní. Rárá, wọ́n pa ìgbìyànjú sí ìgbìyànjú. Àwọn ará ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ àwọn ìgbẹ̀rẹ̀ àbàbà wa ṣàmúyó. Ọ̀pọ̀ wá ní ọ̀rọ̀ yóò mọ̀ ní ṣòro ní àkókò dínà lórí àti yóò rí káàkiri nípa ìṣòro Kọ̀sílì ọ̀pẹ ní ẹ̀. Wọ́n ní wọ́n tó kò sí lẹ́jẹ̀ wá sí kọ̀sílì yìí. Tó wà dára ju ìfipá tó ń lọ alákọ̀ọ́ láti lè rí. Tàbí báyà kan wá lè rí. Máa gbé ní ọ̀nà tó wọ́n rẹ̀ láti ló ní ẹ̀kọ́ ìgbé yóò fi gbé lọ rẹ̀. Àwọn ọkùnrin kì í sí ìdílé ìdílé. ṣùgbọ́n ọmọ ìrara tó lè ṣe dákẹ́lẹ̀ ohun máa jọ pé ìwárògbò gbọ́nà lórí ìṣẹ́gbẹ́ lè ti tè mọ́ ìṣẹ́ sí wá láyé náà pé ìrọ̀lẹ́ náà ó ní àwọn ọmọ ìmọ̀lẹ́ pẹ̀lú pé màá rí kò sẹ́lẹ̀ ti àwọn àdíjì púpọ̀ ìlú ẹ̀rẹ́ ti mọ̀lú ìlú máa wà ní ìyàn ọlọ́ọ̀dá àwọn alájọ́ ìrìn Ìjẹ́lá Mùsùlùmí, ìjíṣẹ́ ọlọ́run ní ìlú ó jíṣẹ́ lórí ní ìkàtọ̀lọ́ lọ́wọ́ àwọn ilé ní àlàyé tá bá rọ̀ nípa sí ó fà á sí àgbẹ̀bí àgbẹ̀bá kì í dìde ní òkèkè tí wọ́n sọ nínú ìṣúra láì láyà kọ́ ìjọ ìpínlẹ̀ ìbàmà. Omi ibi tí wọ́n ti lọ sí Bangladesh Anikosh Anikosh Bangladesh wàlẹ̀ ìjìlá àyàfìrọ̀ ìdánwò ṣe ìkọ́sí sí sọ́dọ̀ àwọn galamity consciousness àwọn ìtàkùrọ̀sọ àjọ àti ìpanupọ̀ wọn lórí ìtẹ́pẹ̀ ọ̀rọ̀ òbí kòmúníkè lóbìnrin ẹgbẹ́ta ẹjọ́pẹ̀ ẹgbẹ́sùn òwò kòmúníkè àtẹ̀jáde ní ìrẹ́ òun àti àtẹ̀jáde tàbí àbájáde ìjókòó wọn máa ṣì sí tó burú ìkọ́sí pẹ̀lú pẹ́pẹ́ àjáde wọn àwọn ìwọ̀nkábà sọ̀rọ̀ àìsànlá. Àbúdá ọgbogbo àwọn ọwọ́ àjá àrí. Iná gbogbo wọn. Kí ni a gbọ́ kò rẹ̀ iṣi, kò rẹ̀ iṣi inú. Nípa tí wọ́n lọ lọ́nà ẹni ṣe fún àgbàlagbà ẹni tó wà bíi wọn. wọ́n dé bẹ́ẹ̀. Wọ́n ni wọ́n mẹ́lá àti ìsìnmá àtẹ̀lú àti sọ́pẹ̀. Wà láàmì dáàbò ìyàwó ìgbẹ́jọ àti ọ́sára ìyàwó ìyẹ̀lá àti sọ́pẹ̀ ìgbìmọ̀ abẹ́ tó lọ́sọ̀rọ̀ ìlú ìṣẹ̀lẹ̀ ìrìnàmí. Parliamentary discussions and their agreement agree about what the assassination of the Nigerian Baba. Àwọn ìtàkùrọ̀sọ àjọ àti ìfẹ́kò wọn lórí àbájáde pé wọ́n wà ní. Àbáni bàbá àdá ń kàkà lọ́nà lè ṣùgbọ́n ìlú nígbà tí ojú pé tẹ́sẹ̀ pé máa bájára àwùjọ ìṣẹ̀ ọ̀há pàlìkùnlẹ̀. Àwọn ìmọ̀ràn oríṣiríṣi wá bẹ̀rẹ̀ sí jáde suggestions and contributions. Kálùkú mú mọ́nà ti ẹ̀wà kálùkú náà dá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Wàdáàrọ̀ mẹ́kọ́ sọ̀wìnà ìpapọ̀lọ̀sọ̀ yóò ó fẹ́ ó kù dáadáa. Ìjọ́ ìfẹ́ ẹgbẹ́ àìṣẹ́lú ìgbàlá kọ́ọ̀lù ábùlẹ̀ àtùwà ẹni tá à ń pè ní ábùlẹ̀ àtùwà ta mọ́ ọ̀rẹ́ lámẹ́rin nítorí máa wọ́n náà kò lè ṣe orí nukuritu mi bẹ́ẹ̀ ọ̀pọ̀rìnà wọ̀nàbí ní ìdílá nukuritu afẹ́dà yóò kiri a ó tàbí a kúrò láàrin wa wà lẹ́nu sí ìlú ìgbàdínà á sì lè kúrò nínú wa. We are going to take him out of us and we are going to banish him from our country. Ayọ̀ kó dákò láàrin wa ṣe kí ni àlọ́ anúgbèrè kó tó ìlú ìmọ̀ràn tí ẹ̀ náà. Wọ̀n máa ń lò bá wọn ní àìyàn dáadáa kò sí tọ́kàn wá bí ó ní ó lọ ní àmà kọ̀ǹfàǹdà lọ́bì àrẹ́bá ìdòs. Ọ̀là àìsùn wá kọ́ à, ibi ó ní ó lọ sọ̀ sí tó wọn lé tọkàn wá ní àmà kọ̀ǹfàǹdà lọ́bì àrẹ́bá ìdòs فقد أصلحنا أمرنا فقد أصلحنا أمرنا àwọn ti fọ́bà mọ̀ rí ti wá ṣe. Mú àṣẹ́lẹ́ ni wà àlùfọ́ọ̀nà amẹ́ríkàní. A ti jíjẹ ní a ti ṣàtúnṣe ọ̀rọ̀ wa, a ti dá ọ̀rọ̀ wa padà bó ṣe wà tẹ́lẹ̀ tàbá ti lé bá wọn. Ọ̀rọ̀ àṣẹ òmìnirí, ọkọ̀ ṣàìtọ́ ìtàkọ̀ tó wá ní àwọ̀ àgbàlagbà tó wọ aṣọ tó yáyé wọ́n

Àdíríkù hù Hasanu ìròyìn rẹ̀ láàrin àwọn ènìyàn ìròyìn ilé. Ó máa rẹ̀ ó bá lọ́sọ̀ ó dára wọn, ọ̀rọ̀ rẹ̀ wẹ̀ tí tọ́. kọ́ lọ bá pàmù ìlú rírí jáde nínú ẹ̀yà ti rí ìtẹ́sí ọ̀rọ̀ rẹ̀ náà dùn. wọ́n kọ́ Ọgbọ́nà ọ̀pọ̀lọpọ̀ àìsìn dárí ẹ̀bá lọ ṣe bẹ́ẹ̀ máa àrẹ́ntún àyíyà orílẹ̀ ara àìsí àwọn ẹmọ́bọ̀lọpọ̀ tó wáyé lọ sọ̀kalẹ̀ sí èyí yóò àwọn agbègbè lẹ́lámbáwá. Ó máa rí sí ẹrù bí ilẹ̀ ìkù lẹ́yìn náà tó bá wá gbajú-gbalẹ̀ tán tí ó wà wá pẹ̀lú àwọn lábáwá tó ti bá sọ̀rọ̀ wá sọ́dọ̀ yìí. بعد أن يستعملوه نجم تكلمه حتى يضعكم به حتى يضعكم به إلهي Ọ̀rọ̀ wá yọ sí Dákìrù bí ìwọ́n ya mẹ́rin máa rà. Ẹ̀wọ̀n ilé tí ó yí ní èyí tó sọ yóò lè wọ́n àwọn òṣìṣẹ́ ẹ̀rẹ̀ fóònù ẹgbẹ́ bá mẹ́rin tí lọ́rọ̀ ní ẹ̀gbẹ́ ni orí tó wá dé ó fi káàkiri. Ọ̀rọ̀ ẹ̀sìn ní ó máa kàn sọ ọmọ ìlú ẹ̀sìdọ̀. Kèéjì máa ń yẹn sọ́ọ̀ kọ́rọ̀ ìlú orí ọkùnrin tó láti lọ ọgbọ́n àti òjijì yóò kọ́ àwọn ẹgbẹ́ ìtò lóògùn bí ó bí ṣe sọ́fẹ́ ẹgbẹ́ ṣe rí ààrẹ àkọọ́lá fún àgbóìtà àárí ọdún lẹ́yìn àwọn àkàlà ìgbókè ìsìnkú sí ìdàdíìdì wà á pẹ̀lú fún ààrẹ ìbába nígbà ìṣẹ́ sí àti ìtọ́nù ilé ẹgbẹ̀ẹ́ ẹgbẹ̀ẹ́ náà ní lẹ́yìn náà ẹwà lọ jù sí oúnjẹ kan kẹ́ ìdẹ̀kùn náà wọ́n lọ rí láyín àpàtùmọ́ kàdáta ṣùgbọ́ ọ̀rọ̀ ṣe ìrẹ̀lẹ̀ Mọ́mọ́ àwọn pàtó bí i náà sọ́ọ̀rọ̀ àmìtàlà àjọ́mù ìpàdé ọwọ́ ìrìnlọ́dúnbọ̀ ìrìnlẹ́ tí ó padà ìrìnlọ́ rẹ̀ alìdúrù ìjọ sọ̀rọ̀ ní omi pàrọ́pàṣú ẹwà máa wò ó ẹ̀sìdá ìjọmà rẹ̀ bí irú èyí tó ti ṣẹlẹ̀ sáwọn ọmọ akọrin tàbí ọkọrin bí ẹ̀ṣáájú

ọlọ́run ní àpọ́ àlórí lórí wà lẹ́rẹ̀ ẹ̀rùn àwọn èèyàn kò sí ọ́pá náà jù kó máa kọ ilé ìlú àwọn ènìyàn

wọ́n máa ń lò ní ìwà. Ẹ̀tọ́ bá jẹ́ ẹ̀ẹ́dọ́sí tó bá jẹ́ ìyọ́nkèrè post tí èsì pẹ́ẹ̀kì ṣàfi pàtà ló máa wà lókun kì í. So à ń sá fún ẹni tí ń sọ pé tí gómìnà náà tó wájẹ́ ní Júwáìsì ní àrẹ́dọ́sí ìlé tẹ̀sán. Gómìnà náà ẹni pé ìlàálì bí àwọn ìwé ṣe ti àkóso àti àwọn tú ẹ̀rù wọn lóríṣiríṣi tí wọ́n ṣe ibi wọn ti gbọ́ tó wọ́n sọ̀rọ̀ wá ní ibi tí kú kú ní títà. Mo pé wọ́n tẹ̀kẹ́ ní ọba ní gómìnà sọ̀rọ̀ wá ní ìgbé orin ṣọ́gbọ̀n. Àwọn ọmọ olórí ọdún ìjọba àti bí ìtẹ̀lẹ̀ ìlú bẹ́ẹ̀ ni ó mọ̀ lọ́wọ́ pé ó jẹ́ nígbà yìí á súnra àyà súnra àyà tó jẹ́ pé wọ́n á ní ìpèjọ́ lórí wọn lè sọ̀rọ̀ nínú ìlú àwọn ọ̀pìnlẹ̀ tí mo sára ṣẹlẹ̀ ìwọ́n ìṣúra láàrín ìgbèrè division of the division What is the your what I these are subdivisions of Surah. Then what is the English English in my flow is really What that means. Uh-huh. Bàbá mi sọ pé kò ráyé orí ní ẹsẹ̀ lẹ́yìn àwọn ọmọdé òṣìṣẹ́ ẹsẹ̀ bá. Ṣàfẹ́ ẹsẹ̀ lóko nígbà kọfì. Láàárín èdè tẹ́ ọwọ́ lè rí náà sí ìṣòro. Ọrùn èdè kan tí kèjì náà pè ẹsẹ̀ ẹsẹ̀ kan tó lẹ́sẹ̀ ẹsẹ̀. Ṣolé, lẹ́nìkan wà lọ́wọ́ òṣìṣẹ́ ẹsẹ̀ bá ìkùnránì náà lè ẹ̀fẹ́ fani lára ohun tó yàtọ̀ ọ̀rọ̀ náà lè ìkùnránì èyí tí wọ́n sọ wípé ọ̀hún ní àgbégbó lè ẹ̀fẹ́ bá èyí tí wọ́n sọ wípé kí dàda wọ́n sọ wípé àtàrí. nígbà tí wọ́n máa ń ṣe eré ìrọ̀lú bẹ̀rẹ̀ sí ìrọ̀lẹ́ ìdí wọ́n sì ní ipa olóògùn àti ọ̀dáyà. Ìgbà sọ pé mo ní ìdí ẹni ẹni sùúrù pẹ̀lú àwọ̀. Wọ́n ní bẹ̀rẹ̀ olówó aṣáláyé nínú ẹgbẹ́ pàrọ̀ ọ̀sẹ̀ tí wọ́n ti rẹ̀ ní ìrántí bó ṣe ń bí ìdìbò tí wọ́n bá bèèrè ọdún tí wọ́n ti jáde. Wọ́n ti lọ fún ọ̀run ní àgbẹ̀ nígbà tó fẹ́ lọ ní àdìpẹ́ yóò pàdé àwọn àfà pé tó wá lọ́dọ̀ wọn tó ṣe ìpìlẹ̀ rẹ̀. Wọ́n ti káàkiri àwọn tó wé láwọn ọ̀gá Ó ti lé ìsìláàmù lẹ́yìn wọn alẹ́wà ní ẹ̀sìn àwọn ẹ̀sìn ìṣẹ̀láyé yìí, kí lẹ́yìn lẹ́yìn yìí ní olóògbé ìgbà ilẹ̀. Lọ́bí ní ìrọ̀lọ́ ìgbàlódé, ẹ̀sìn ìgbàlódé sí ìgbùdí díẹ̀. Eléèkè tí wọ́n sọ fún mi, I want you, èmi ẹni tiẹ̀. Àti bàbá rẹ̀ àìyẹ̀ká àwọn oníṣẹ̀ àti oníṣẹ̀. Àkókò tó ìgbàlódé wà ní ọjọ́ ọlọ́run. You can go to YouTube. Recently, ọmọ ọmọkan, wá ní ìgbọ́nà bá máa lo ẹlẹ́sìn ìtọ́jú ìṣòfin rẹ̀. Wọ́n ń sáàrẹ̀ bó ṣe create series rẹ̀ ní orí ẹ̀ẹ́sìn. Òṣìṣẹ́ ìgbọ́ àjẹ́ ìwà àjẹ́ and ìlú sábàá. Kí ni bá wá lọ́wọ́ fẹ́ àwọn nǹkan ọ̀gbẹ́ ìgbà tó wọ́n ń rí ìwọ́n ló ń sì lọ́wọ́ ń gbé àṣẹ ìrìn àjò tó lọ ẹ̀kan tó ọ̀rọ̀ nǹkan lọ sí wọ̀ lóṣè ìlú ìlú. Ìfikọ́ expensive extension na extension yẹn wọ̀ ṣe yẹn lọ pé àwọn ṣiṣẹ́ sí ìlú ìlú. Ibá tó ń sọ fún ọ̀gbìn àti àwọn ọmọ rẹ̀ ẹ̀sìn àwọn àkọ́ àti òkú ló ṣe ìgbókòtò àti ìyàrá ìgbókòtò bóyá ohun àwọn onípa ń lọ sí lórí pé ayélujára bá bá ayélujára bá bá ayélujára bá mọ̀ ní ìyàtọ̀ ayélujára bá bá ayélujára bá mọ̀ ní àwọn bá bá bá yìí. Sọ̀tẹ́lì kan ní ẹ̀sìn àtàwọn ìlànà ọkùnrin bá ń láwọn ọ̀pọ̀ ìsìnkà máa ń sọ fún ìlẹ̀jì. Ó lẹ́ẹ̀kẹ́ àwọn bá mọ̀ pé ọ̀sán ìṣẹ̀lẹ̀ ìgbàgbọ́ wọlé ọ̀gbẹ̀rẹ̀. Àǹtọ́jú, pé ọ̀rọ̀ mi ó yá lọ́bẹ̀ẹ́ tó sílẹ̀ ní láti ṣàlàyé pé bá ẹni kan máa lọ mọ́ ṣe ikú ẹ̀sẹ̀ ní ìfà ẹ̀sẹ̀ ní ìlú tó kùránì súra kìíní àáyà ìtẹ̀lá pé ní omi ìsọ́pẹ́lẹ̀ ìgbẹ́gbẹ́ ìrìn ọ̀bẹ̀rẹ̀ ní àwọn sọ ìrìn ìdájọ́ ìrìn Gbọ́nà ọ̀rọ̀ sọ àrùn, àbẹ́ ìrọ̀ àbẹ́ àtàlà ní ìdílé ìlú ìṣẹ́lẹ̀. Láìpí ọmọ àti ìwádìí ní ṣe ọmọ àti ìwádìí ní ṣe bọ́ọ̀sì táwọn ẹran ní gbọ́sì lẹ́kọ́ ìrìn ìṣàkópa lọ́wọ́ náà. Ọ̀rọ̀ ni irú rẹ̀ tó ti àwọn mẹ́rìndínlọ̀ Zọ̀hẹ́rọ̀ ló jẹ́. Wọ́n mọ̀ lọ́dọ̀ mí ni màmá tó ti lọ ohun ó bí mo kùrá ìdí orin. Ó bí mo bí orin. Káàkiri wọ́n padà ká àwọn yẹn dánù, lẹ́kọ̀ọ́ lọ ní sọ́ọ̀tù ìdásírì. Sọ́ọ̀tù ìdásírì, ìnáwó káwọn. Ìjọba ló ti rí, jẹ́ ká lọ láti rí i. Báwo ni wọ́n fẹ́ sọ láti ṣe wà nígbà? Ayọ̀ ẹ̀kọ́ bí wọ́n sọ àtẹ́lẹ́ fún àlọ́, sọ àtẹ́lẹ́ fún àyà ìlẹ́nu. Sọ́nà ìdá bí sọ àtẹ́lẹ́ fún àyà ìlẹ́nu. Sọ àtẹ́lẹ́ ìdá àlọ́ ni láì fún àpá kí ọlọ́run tó ń lẹ̀. Báwo ni wọ́n fẹ́ sọ láti ṣe wà nígbà? Ẹ̀ka mi dáa. Tàbí ọdún ẹ̀dá mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ sí wà nígbà ẹgbẹ́gbẹ́ nìkan ló wá ní ọjọ́ dájú. Ó ló ti wá sí lọ. Àwọn náà láyé máa ń kọ́ a lè ṣe ìṣọ́nà tẹ́lẹ̀ kan jẹ́ mò bí dábẹ́. Nígbò àkójú iná pọ̀lẹ̀ ìgbà mú kábọ́ wá sọ fọ́nà tó lè ń kú rẹ̀. Àwọn tó ṣe pé mo Ẹgbẹ́ ni mo mú dúkìá ọkùnrin ìgbà ní ìdí tí ó lè jù. Ẹ̀sùwájú ẹ̀rẹ̀ ní ẹ̀ṣẹ̀ ní ọ̀rẹ́. Ẹ̀rọ wọn ìgbà ìmọ̀láwà fún máa ń pọ̀ mẹ́rin wá sí àwọn àrẹ́bìdà àwọn ọmọ ẹ̀rọ ló wá nù ìṣòwò tó kù sáàmì ọjọ́ àbá ìdílé owó sí mà tàbí ẹnu àìláti fẹ́jọ́ wà ní ìdílé rẹ̀ ní wọ́n mọ̀ ní gbogbo ní sẹ́ẹ̀tì fáìn ọmọ wá olójẹ́lá mọ̀ tó ṣe àgbẹ̀rẹ̀ títí ìyàwó mẹ́rin lọ lọ́bí lọ́lá lágbàbí obìnrin méjì ló tẹ̀lé lọ sí ìdílé ìjọba lọ mẹ́jọ mẹ́jọ lọ́bá tó lọ pẹ̀lú òkú ní àwọn méjì lè kọ́ ló tẹ̀lé ọdún èdè ní lọ́bá tó lọ kò ní méjì tẹ́lẹ̀ kọ́ ló tẹ̀lé ọdún èdè ní wọ́n kù àjọ mọ̀ sí lẹ́ka pàtẹ́ fún ìdíkọ́ wọn àlú Ṣé wọ́n ìdájọ́wò ẹlẹ́wọ̀ àwọn ọmọ ẹgbẹ́ lọ kọrọ gidi làwọn fẹ́ ní ṣùgbọ́n kàkúrò àjọ́ló àwọn ọmọ ní àwọn tó ní àwọn ènìyàn wọn àwọn ṣe lára àwọn ọba. Tọ́ bákan tí wọ́n ní àwọn ará ìlú ti lẹ́wọ́ ẹni ìmọ̀ àti ìmọ̀ àti ìwà ọmọ ìgbàlódé. Mo fẹ́ tó tó gbọ́n ní wàhùn ìdí máa fẹ́ jẹ ní ìjẹ tó lẹ́nu mímọ tó lẹ́nu ní mímọ tó lẹ́nu lè nílò tó wọ́n ní ẹni tó burú wá ẹ̀sìn ẹ̀kọ́ bí ẹ̀dì ó di ẹni tó kù ṣùgbọ́n wá jẹ́ jẹ́ lọ́nà kò sí tó lè tọ́ lè ẹ̀lọ́rùn àti ẹ̀fẹ̀ pàtàkì fún jáde àti ìrìnà náà ní òun ní ẹ̀lọ́rùn Tẹ̀síwájú. Báyìí ra ìrẹ̀lẹ́ ilẹ̀ láàrín, ìrìnà ìrìnà ìrìnà ìrìnà alábìsí sọ́rọ̀ ọlọ́run alákàkùnrin sọ́rọ̀ àwọn ọmọ ìlú wájú ọ̀pẹ́kẹ́ ní ìjọsìn Ẹ̀kọ́ nígbó ń sọ ẹni jẹ́ ọjọ́ ìdáká àtọ̀sán aláàbìsí rẹ̀ ìsọ̀sí. Tàkúrí nínú sọ ń dára. Ìyá pápẹ̀ níbi jẹ́ ẹni ẹni tí wọ́n wà nínú orin náà. Òkè wọ́n á ní láti ní ẹ̀rọ àgbẹ̀ta orí ìlú ìṣàkóso àgbẹ̀wà àti lọ́nà. Wọ́n kọ́ dáwọ́ oṣù lẹ́nu. Kí ìpinnu rẹ̀ àkóso pàtúkì láwọn fún ẹgbẹ́ ìgbàmọ́ àmáwọ́ ṣe nínú nì. Kúkì náà a sì ṣe ìrìnlẹ̀. Lórí láti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ní ilé ìwé èso ewu. Màá àdá sí ìlú pàwọ̀, ilé ìwé èso ewu ìfẹ́kàn ọmọ sí ẹ̀kọ́ ìlú ọkọ̀ ìgbọ́ ọ̀pọ̀ títí tí wọ́n ní àná. Wọ́n máa rà sí ọmọ mi bàṣẹ, ilé ìṣẹ́ èdè. Ìsọ́lì ṣùgbọ́n ó pàkó wọn kan ọlọ́rin a sì ṣẹ́ lórí ó ṣe sí lórí. قالوا بلا كيف قلنا ثم ثم نظر يمرق ثم عذاب قبول ثم أحرم وفتاه الدين ثم الأنبار وأشري وأكبر وأشري من الله أقال الله Ìjọ́ àjọ́ mi, àwọn ìjọ́ àwọn àjọ́ mi. Ọ̀rẹ́ ọmọ ní àwọn ìpá ọ̀, ó ní àwọn ọjọ́ ìjọ́ ìjọ́ mi. إنا لا إلا قول البشر ليس كفوا وتابع وغيرني وإلا يردد الفقر وما إرادة إلا عن الفقر أتدري ولا وأنتكي ولا تحر. Kò ní jẹ́ ìdájọ́ ìgbòsí ìjọba

bẹ́ẹ̀ ṣe rọ mi dára ìyóò kò sí lọ́wọ́ díẹ̀ díẹ̀ máa ṣe wá. ẹlẹ́mi lè láti kò sára láti àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀yà wọn ti wá lọ. òṣìṣẹ́ ní irú bí ìwọ̀n ìlànà ló dára wọ́n là ṣe kù nàìjírí bàbá nìyẹn sọ bẹ́ẹ̀ oní náà wọn mọ ọmọ náà rẹ ọdún gbèrọ ọ̀yìn olóńgbà ara òun wọn náà fúnra ọ̀rẹ́ والله ما حين تصلون وما تصلون كما تقول القسم بالشيطان لا يخرجن أمره من وراء بعد الذي أغلقته يولد في أصحابه Ibi táàkì mọ̀ náà lọ́rọ̀ yóò ti bó ṣe lọ bá àwọn láti bẹ̀rẹ̀ sínú ọ̀rọ̀ yóò padà gbé sí àwọn èèyàn rẹ̀ tán ti lọ Mẹ̀dínà wọ́lá oríṣìkú ayé yàfúgbò àléèkù ayé yàfúgbò àléèkù pàtàkì ìgbàkúgbù ní àìsí ọwọ́ láti tọ́tọ̀ wọn láìsẹ̀ láìsẹ̀ wọ́n ń bọ̀ wá wáyé wọ́n yà nìyí wọ́n sì gbàkú lọ́wọ́ yìí tó máa يكافركم به حتى يغلبوكم على أمركم wọ́n wà á padà pọ̀ jù nínú títí tí wọ́n fi dorí yín lórí àbámu yín máa ń máa rẹ̀ lákòókò ìrọ̀ ìgbésẹ̀ tí wọ́n lè ṣe ìlú wọlé fáńtì ìlú ti lọ ìrìn ìjà fún òun. ìdàgbọ́ bá sì ní kó sọ̀rọ̀ ṣé màá bá sọ̀rọ̀ nípa àyáàṣì ìjà ẹ̀rọ sí tí wọ́n tọ̀ ẹ̀lọ́ tí wọ́n mú. Àyẹ́bì máa ń jẹ́ kí wọ́n lọ mú padà ó. Àyẹ́bì ní máa ń rí ìdí àyà Màtíṣà. Hmm? Wọ́n ní bákìlá ìṣàmọ̀ àyà ṣì kọ́ìtì ìpùpá kápá ìdà rákàrọ̀ ìṣúlè lọ́ Wọ́n àwọn àyáàṣì tí wọ́n tó ń tọ̀ àti ìṣàkóso ìfẹ̀fẹ́ ó pàdé ìmọ̀ àti àyáàṣì. Wọ́n wà lóògbé wọn tí sáà ń ṣe ìgbéra Bàbá tó lọ ṣe ìjọ lọ́wọ́ nínú ìdínà àwọn ìlú wọn ọ̀pọ̀ sí ẹ̀. Pàtàkì àá sọ́tà àrọ̀tọ́ ọrùn sí àdúrà. Wọ́n ní àlèwàlé ìdìbò ìwàlé yẹn wá ní obìnrin kan tí wọ́n ní oúnjẹ lọ fún ọdún sẹ́sì lóná. Ó wá tẹ̀lé obìnrin yẹn tó fi lọ sí àwọn ilé ìwà. Wà á rẹ́ máa kẹ̀kọ́ sẹ́yẹ́ ní tí báyé tí máa sákọ̀ bù láàkọ̀ pàlànà. Ilé tí wọ́n sí òṣèlú àbí kò sí ọ̀lọ́nà àmà pàpá wa òjìnà sílẹ̀ èdè ṣílẹ̀ ọ̀nà kọ̀ǹtẹ́ǹtì ọ̀ ọ̀sàrà ilé ìlú ìwé wọ́n ń wọ òkú ẹ̀ tó rọrùn kò ní gúùsì sọ̀tà sílẹ̀ ìṣúná pàpá wa òjìnà kọ̀ǹtẹ́ kọ̀ǹtẹ́ ní òbí gbogbo tẹ́ wà kọ́kọ́ á lọ́yẹ̀ ìdáyẹ̀ yìí máa wàhálà lábúgbà ara nàìjíríì ó wá gbé okùn tí wọ́n ti dìbò lọ́wọ́ ẹsẹ̀ ó wá pọ̀ àwọn méjèèjì sórí àkúnmí rẹ̀ kápá ọdún nàìjíríà títí di wáyé nàìjíríà. Gbogbo ilé ṣòro ti rí ìlú. Tẹ́lẹ̀ tó sọ, ó pọ̀ lẹ́yìn sí rẹ̀, wọ́n wà Wàlìwàbára ọkọ̀ ìgbàlùwà mẹ́rin àbẹ́rẹ̀ ìgbìyànjú. Nígbà tí àwọn àjọ gbogbo wọn wọ́n tako àbálẹ́ méjì. Wọ́n gbá máa ilé ìrọ́pù áàfin. Wọ́n àtọ́kọ́ àlé ìjẹ̀lẹ́ àgbọ̀n àjọ ìṣe. Wọ́n ní ẹnìkan wá wọ́n gbé kúrùsìmá ilé ìdí ìtúwọ́ ìtìmọ̀ ìlú. Àbákanwá wà tí wọ́n dá tí gbogbo àwọn tó wà ní ìjọba ìyàwó ẹ̀ láyé hà gbogbo àwọn tó jẹ́ tó wà bẹ̀rẹ̀ ní wọ́n tó ní ẹ̀. Àkọ́jà mọ̀ ní alẹ́ tó wà mú wájú ẹ̀kọ́ sọ pé yóò wọ̀ ọ̀sẹ̀ mọ́ mú ìmọ̀ràn wá báyìí, alọ́wà mú wá wọ́n ni kàbírù mùjìrì mẹ́ta àgbà ọ̀gá ọ̀nà mọ́dà àbújá àdúgbò ìṣòro tó kọ̀lẹ́dà àbújá àdúgbò. Ṣáàtúkọ́ náà lọ́dọ́gbọ́n, ṣáàtúkọ́ náà lọ́dọ́gbọ́n, járántí tí wọ́n lọ mú ọlọ́mọ bí ìyá wọn àríkò ní ọ̀nà owó òsì ní kú olóòrùn nígbà tó bá jẹ́ ọwọ́ àfíyà rẹ̀ lẹ̀ kí mọ́ orí náà jẹ́ àwọn òfìlẹ̀ tó wọ́n tó ní nípa ìtòrún gbà tó ń bá mú ìrìn fún yìí ọmọ náà wọ́n kọ̀ àánú rẹ̀ wá ṣe àánú ìyá ṣe ìyá tó bí táwọn ẹgbẹ́ wọn sọ ìyá rẹ̀ kúrò ayé

ohun ló lọ lọ́dún ni wọ́n fi gbé ní kàbírù mújírì ní kàbírù mújírì ní ìgbẹ̀rẹ̀ àgbà àwọn ọ̀tá wọ́n dá lóòrùn ìlànà nígbà ìjọba àwọn ọ̀bá mẹ́ta àgbà àwọn àgbà ìlú ìṣàmù Tí wọ́n tó rí ọ̀rọ̀, ní ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀

أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت كان عليهما أو أمر بالتقوى أرأيت كان على الهدى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا الذين بيمينه لمسلم بالناصية ناصية كاذبة خاطئة فهي جاهلية Lọ́sígbà tí lọ́sí àti ìjọ́ ìjẹ́ ìjọ́ ìgbó lè jẹ́ ìwáyà kan ní ẹ̀. Wọ́n ní àwọn ọmọ ẹ̀rọ ilé láìpọ̀ lè sọ pé ṣọ́bà ní ìgbẹ̀rẹ̀ láìpẹ̀. Lórí ẹni tó bá àwọn olùfà bèèrè ṣe tí bá wọn sọ ẹni ìgbà ní ọ̀pọ̀ ọ̀dọ́ Ìgbà ẹ̀yà àti orí ìlànà. Ẹ̀rọ ẹ̀yà Ọ̀rọ̀ máa rẹ̀ ṣe náà lè rí pé ìmọ̀ ní kẹta ní èwọ́ ní wọ́n lójú jẹ́. Tẹ́ta tí ìjẹ́ ní ìlú ti bá lọ, ló pa ìṣe ti lọ sálọ̀ àwọn yọ́n. Táà ló jẹ́ kí yọ́ tó lẹ́sẹ̀ ìdí ìjọwà, ó pa ọmọ tó ṣe lórí rẹ̀, ó mọ̀ tó ṣe lórí rẹ̀. Àwọn ìrìn aláàrùn ẹgbẹ́ ìmú sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn onílúgbà ẹ̀jọ̀lọ́ tó lé náà sí àtún. Lọ́wọ́ àwọn ọmọ ìrìn náà sí àtún. Ààrùn bàtì ìlú ìlú náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ àgbàgbọ́n àwọn ìwà yájọ́ oríṣẹ́ ìpè ní wọ́n kí ọwọ́ àwọn àtàwàjà wọ́n ní nípa orí o lásìkò ìrìn ọjọ́ ń bọ̀ pé wọ́n ò bá kí ìrìn náà ka àwọn ìwà yá nínú síwájú tó bá jẹ́ wọ́n ní orí pé àwọn tí àwọn òjì ìṣòwò òṣèlú láti ní àpò sí wọn. Ẹlẹ́ẹ̀kẹ́ tí wọ́n tó bè. Ẹgbẹ̀rún ní ìgbà ìlú ló wà ìwáyà ní márùn-ún lápò bá àwọn ìṣẹ́ kò bá mi ó sì tó bí mẹ́wàá. Náà, wọ́n fẹ́ láti lò àníjà wọn sì láti orí láàrin ara nínú ìlú táwọn oníwà ìlú ń ta. Wọ́n jẹ́ láti rí fún àwọn àmì

bẹ́ẹ̀ ni ìtọ́jú wọn. Ìdúró kálá yìí sọ ọmọ ọba lọ́yẹ̀ lọ́jọ́ ìdúró sọ̀rọ̀ ìgbẹ́rẹ́ ìgbẹ́ má bẹ́ẹ̀ ní àmìlẹ̀ wọn. Àwọn ní kálá ìmẹ̀lẹ̀ ìtànà yàtọ̀ kálá ó mẹ̀ sí ìmẹ̀lẹ̀ ìtànà yàtọ̀ ọmọ ènìyàn. Làyà ọmọ òyìnbó kọjá náà orí ìlànà ní àgbéré máa tí ó wà gbéré àti àti ilé àgbéré yàtọ̀ omi ìwà táńkì táńkì ìgbàgbàdé òmìn ilẹ̀ ìwọ̀n fẹ́ẹ̀sì ni gbogbo àbí ẹni bí ọ̀dọ́ náà ní pàtàkì ó lọ lẹ́rẹ̀ jù. Tó ń bá àmọ̀ẹ̀ta ó fa àṣìbámà, a àmì ìdí láti sọ ọmọ ìṣẹ́lẹ̀ ìlú ìlú. Àwọn àìsàn lẹ́bí ìyáni àwọn olóòrin tí wọ́n ń kọ̀, a ti dàmà pẹ̀lú ìṣẹ́lẹ̀ nígbà ìṣọ́ta nígbà tí ó ń bọ̀. Kò ní ọ̀rọ̀ tí mo mú lọ ní ọ̀rọ̀ Àbújá ìgbẹ́ ọkọ̀ pé àgbà ọ̀daràn. Àlọ́lì tí ó lẹ́gbẹ̀ẹ́ pàtó, tóun bá tún yọ pé kí n bẹ̀rẹ̀ tó borí kan ẹ̀mí, òwò yẹsẹ̀ sí àìsàn rẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ mi. Àwọn ẹ̀ka ìta náà tó ẹ̀jẹ̀ tó tọ́nù tó ń wà ní ilé ìdájà. Àwọn àmì àwọn àbúrò náà lè rìn ní ìdíje ìrìn ọlọ́wọ́. Àmọ́ ìrìnkan bàbá púpọ̀ ọ̀rọ̀ ní ọmọ àwọn àkúlé ìlànà. Àdàbìyàrá ni a ń lọ bọ́ àyà àdúgbò gbéra ní àti òkúrọ̀ òun rí. Káàmà ó ṣọ́ra ẹ̀. Ọ̀rọ̀ orí bó ti bá wọn, láti lọ́pì àgbà sọ yẹn tí ó ṣíwẹ́ lálẹ́ bá ń ní ìdára sí à. Á gbà sórí ẹ̀rọ àdúgbò

Sọ̀tẹ́lẹ̀ ó bàbá rẹ̀ àwà àti àwọn bàbá níyà. Ó wà àwọn ọmọ rẹ̀ ó kọ́ mọ́ ìwé ìdí bàbá níyà. Sọ̀tẹ́lẹ̀ tó ẹni bàbá níyà. Kí a lọ́gbà jẹ́ ẹ̀rẹ́ tàbí láti ẹgbùn lọ. Bàbá Àwọn ọlọ́mọ kìí sáàbù máàkì àwọn ẹ̀ka àmì gẹ́gẹ́ bá ẹ̀dọ́ àwọn àfihàn ìsàlàyé. Ó ní ká ní ìjọ náà ló lọ ṣe tó ló wọ́n kálá àgbẹ̀rọ̀ láàrùn ẹ̀rù ilé ẹni báwọn ẹni mọ́tẹ̀ ẹni tí a lọ sí wá òkúrò oríbalẹ̀ wà fún kárí òṣèlú. Àwọn èèyàn ọ̀sùn wọn wá rẹ̀ ẹ̀nà fẹ́ni lọ́jẹ́ tàbí òrùn jí ní mẹ́ta, owó ọ̀nà ti sọ. Àgbà ọ̀gá mi wọ́n tó ní ẹni tó bá kórí balẹ̀ lé ara àkọ́ńdò ìkámọ̀ kórí balẹ̀. Wà ó káyì àwọn tí ó tẹ̀sọ̀ pọ̀ tí wọ́n kú tí wọ́n torí balẹ̀ bọ́lọ̀ la ní ẹ̀kọ́ kàmà tó gbé kọ́lá àbújá hàn omi wà lọ́rí iná rí bí ìrọ́pẹ̀lẹ̀ ìdílé ìròyìn kan bọ̀. Mọ́nà àwọn ọmọ àpá tó wà lè bá ẹ̀ ní ìlú ẹ̀ bá. Ọ̀nà mọ́nà wọ́n wà ní àbájá kan. Àkúlé àkọ́ ọmọ náà àkọ́ ọ̀nà ọgbọ́n ní àbújá àná eléyìí bàbá tó tó wá lọ́wọ́ wọ́n lè tí ó kí rù gbogbo ní tó tó wá tí ó tó wá tí ó ní tó fẹ́ tó wá tí ó kí rù ní قالوا أبو جهل أفلن قال حرام قلت كلام نفسكم تصلون أروا أن نأخذ من كل قبيلة فقط شعرة جميلة نزيدا وفيها فينا أمر أولا فعلا فإننا نسيب قبيلة قوكا إذن قوكا لنورا قريشي sọ́pọ̀ ọ̀dọ́ kan jàdídá tó kákò nàìjíríà tó pàtà fẹ́ ṣe yìí òṣèré wà sí pàtàkì àwọn olùgbùn bẹ̀rẹ̀ nínú àwọn tí wọ́n kàrí àtàdínà bẹ̀ ọ̀sí omi sáwọn àrígbùngbù wọ́n máa ń lọ sí ìlú ìjẹ́ ọ̀sẹ̀ gbajúmọ̀ bẹ̀ kí ìlú láàárín wa ẹ̀jẹ̀ àwọn nínú owó ilé kọ̀ọ̀kan nínú ọ̀nà wọ́n ìlú bíríṣì. Ó yà kúrú kàrẹ́ ní ìgbẹ́rin wọn ni, ìbá ṣe ní pé àdúgbò ọ̀ọ̀kan kárẹ̀. Ìyámẹ̀, Èṣì, Ìlẹ̀pá, Odò, Òkèlà, gbogbo àdúgbò wọn ṣàlẹ̀ èdè kọ̀ọ̀kan wọn dájọ́. Tàbí wọ́n ti ra ẹgbẹ́ ìlú bàbá. Ní wọ́n á ṣe fún wa, ìlú ló ṣe alóòmù olówó tó ṣe mọ́tò wọ̀ ní gbogbo wa àtàkùnfẹ́ ìrírí ilé kan àdúgbò àwọn èèyàn náà bá àjẹ́ ìṣẹ́yàn tó ní lù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní mọ́tò rẹ̀ gbogbo wọn máa ń sẹ́lẹ̀ náà lọ́dà rẹ̀ tí ìlú sọ sí iwájú ìlú máa ń sọ́sẹ̀ rẹ̀ nìyẹn àdìgbà rẹ̀ níbo ni wọ́n bọ́ sùn sí adájọ́ sọ pé èmi sọ pẹ̀lú ìlú mọ́ni torí pé gbogbo wọn ní ọjọ́ nínú òfin náà ó ní wọ́n ọ̀nà bẹ́rún ó lè báwọn ó ṣe tó mọ̀ náà ó di ìkúnlá pátá nínú omi fẹ́ ìfà ń sọ ọmọ Àwọn afọ́pọ̀ kan ní ìdá gẹ́gẹ́gẹ́gẹ́ ìdá tó ṣe pé ohun gẹ́gẹ́gẹ́ tó máa yà nílùú ilẹ̀ gbogbo wọ́n wà lọ́nà lọ́nà bí àgbọ̀ndáta ọkùnrin wá dìbì tó wà ń ga ó wà lọ sí lóòyọ̀ káàkiri wa ó wà ṣàlẹ̀ ẹ̀nà tó wá wù ọ̀rẹ́ tuntun yóò ó sì parẹ́ ọ̀nà sàárè sí ọ̀rọ̀ ọ̀rẹ́ tuntun yóò rẹ̀ tó lọ ti kú òtún lóòrò ti lọ. Fàdí ìnáwó mi dàgbà ní dáadáa bí wọ́n bá ti lè ṣe bẹ́ẹ̀ á fún ìdámọ̀ orí kọ̀ láyé ìrìnlẹ̀ ya ẹgbẹ́ ẹwọ̀n àwọn àdúgbò ìdílé ìdílé lórí ìdílé ìlú. àbáyá ń dé bàánú àpùnà náà sí àlàáfíì kan ó lè fi tẹ̀lé ya. àwọn tàbí lánàá ayélujára náà bá ti lára ti rẹ̀. tẹ̀sán àpùnà náà bá wà ní àdúgbò. ìdílé bá ní ti náà Ṣẹ́gbọ́n láwọn èèyàn bí àbúkọ́ ní ṣọ́kẹ̀ bá kọ́ ní ìdíjú. Tàbí mẹ́rin ìmọ̀ bí i ẹ̀bá àti àwọn mùsùlùmí ní mọ́ta àbúkọ́ ní ìdíjú ẹ̀yọ́ bá mẹ́rin ìyàwó. Ṣùgbọ́n láwọn èèyàn bí àbúkọ́ ní ìdíjú wà àwọn èèyàn tó bá jù àkọ́kọ́ ní ìlú ọmọ ìta ìta ní àwọn àbá pàpẹ̀lẹ̀ náà ni wọ́n máa ń bà

ara jẹ̀ríyà ní o lọ́wọ́ ìjọba àmùsùlùmí o ká má ṣe ṣe káàkiri ẹgbẹ́ wọn lórí ẹ̀kọ́ náà ṣe ilẹ̀ ìbánu bá a fi jẹ̀bọ ẹgbẹ́gbùn àwọn ẹja káàkiri àbí àwọn onídá wọn abẹ́lẹ̀jẹ̀ sí lọ́rẹ̀lẹ̀jẹ̀ sí ìwọ́n ní ẹ̀rẹ́ alátàrí ìdòdó náà nígbà tó tí wọ́n ń gba wájú òbí òkú tó jù lé níwájú ilé ìlú lọ́la kọjá ẹ̀kọ́já ẹ̀lọ́ aláṣẹ̀lẹ̀ báyìí òkú lọ́lọ́ nínú ẹ̀rú nù. Yorùbá máa ń lé ìgbà èdè ìsìláàmù tí ẹ bá ti àmì lọ ní àmì èdè ìgbà yẹn orílẹ̀ lẹ́yìn lọ́nà tó bá lọ sẹ́yìn ìwé ìtàjì sílẹ̀ ẹ̀rù ìsìláàmù. Àbẹ́rẹ̀ àwọn méjèèjì ti dàwọ́ wọn. Mo ti sàlàyé àwọn ohun tó pọ̀. Ẹ̀bọ̀ ló ti lọ́nà lórí káwọn dà ní ìmọ̀ láti ní ọlọ́wà ẹ̀fọ́ ẹ mọ́ látàrí jẹ́rò. Báàdì àbúrí iná ẹ má ṣe ṣẹ́rí padà sí kéṣù yìí lẹ́yìn tí bá ti lọ wá ọkọ̀ ọ̀gbọ̀n. Láti rí fún báàdì fún ìkọ́ báàdì tẹ́lẹ̀ wá fẹ́ra yóò lẹ́yìn lórí kò sọ pé wọ́n ti di ìgbé ìgbé ṣe sí àwọn òkèèrè yìí bẹ́ẹ̀ a máa fún yẹn rẹ̀ wà látà tí wọ́n ní ẹ̀dùn ṣe dínà nínà nàìjíríà pàwọ̀ ìdíyà kò wà bá ló ṣí àán kúlò ṣe sí ìdìmọ̀ làbẹ́ èyí pààbò ọlọ́dún ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn òṣèlú àwọn tó ṣe ń gbé lọ́wọ́ ní ẹ̀sìn wọn lẹ́ẹ̀rẹ̀ ọ̀tọ̀ ló ní ṣàǹdé ọ̀tọ̀ ló lóṣù ọ̀tọ̀ lọ́lọ́yà ọ̀tọ̀ ló ní ìfẹ́jà ó sì yàtọ̀ sọ́dọ̀ ṣe tó lè lóbi àwọn méjèèjì ọ̀tọ̀ ló ní ìjà ìjọba ọkọ̀ bá kàlá ọ̀tọ̀ ló ní ọ̀tọ̀ kù ọ̀tọ̀ àwọn ìṣẹ́ tó gbọ́ ní ọlẹ̀ ní ìgbè náà wáyé kò dé bá eégún eégún adúlójú ìwọ̀gbẹ̀ eégún gbẹ̀ ìwọ̀kàrẹ́ àbọ̀wọ̀ eégún kàrẹ́ àgbẹ̀

Súpẹ̀ ẹgbẹ́ ẹ̀rẹ́ I was prepared ah, oh, to worship on the Jaisu ilé ìlú. Sẹ́ńtà ìrẹsì ọ̀rẹ́ ìbẹ̀rẹ̀ ìgbẹ́gbẹ́ ìlú. Ààrẹ sùn ilé ìlú. Òòtà tí wọ́n wá ní Áfíríkà àti Tírídádà tó máa gbò pẹ̀lú Brazil. Àwọn Canadian companies èèyàn lè ká òòtà náà. too much ọlọ́run ẹ̀rí mùsùlùmí ẹmọ́ dàbí àwọn ilé láti ilẹ̀ ìlẹ̀ wà káàrù sí àárín ìjọkọ̀ọ̀kọ̀ ó lè ṣe sí ìmọ̀ làbẹ́ ìpànìyàn ìjọkọ̀ọ̀kan ní lọ́pọ̀ tó ní ológun ní ogun tó bá ti mọ̀ páàrùn mọ́ ìgbọ́n lé wọn

قال أحسن المجيدين يسمع القول من قال رجل وفي نصر على رأي الذي أراد يوسف من الذي ليس لا رأي فقط سيما ووافق الأمام من القطاع على هذا الاجتراء الحاصل في إجماع فنرى إلى قبل ورجع النواب إلى بيوته وقد صمم على التنفيذ هذا القرار طورا gbogbo àwọn mẹ́mbà àwọn ló jẹ́ tí wọ́n wà máa ń sọ̀rọ̀ àwọn aṣojú ìdílé kọ̀ọ̀kan wọ́n padà lọ lórí wọn ní lẹ́yìn tó ti so ìmọ̀ pé àwọn ó ṣe ìrí ìrírí kíákíá òun tó pẹ́ ẹ̀lú ọ̀rọ̀ làwọn máa tẹ̀síwájú ìjọ wọ́n lórí ẹ̀rọ àṣìṣà ń bẹ̀rù àwọn ará ti wọn ọlọ́run tó ti rí ẹ̀dùn náà nípa àṣìṣì ń bẹ̀rù àwọn ará ti kú ọlọ́run tó ti rí ẹ̀dùn náà nígbà yìí ní ṣùgbọ́n ọlọ́run tó dá fi kú ní pé ṣe nípa wá sọ tó bá wọn ọlọ́run ìwọ̀n wọn náà àtọwà sí ọgbà wà ní ìlú náà ìlú náà nípa wọn ní ìlú náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت